وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات دونكم إني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته أدكف ولوبا عليكم كنوبا àánú ọlọ́wọ́ba tí orí ajẹ́jẹ́ tó ọlọ́wọ́ba kọmọ bá síwájú ẹ̀dá annabi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọkawa náà tí àárín ojú ọ̀nà annabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ qiyamah Ah eléyìí tí a ma gbé ẹ̀wò lọ ẹgẹ́ bí a ti ṣe bẹ̀rẹ̀ ní ìjẹjọ tí a dẹ̀sàdé ń pé insha Allah ta'ala a òun náà ni a ma bá lọ a ma gbìyànjú àti ma tẹ̀síwájú lórí àlàyé nípa tíra náà eléyìí tí a mọ̀ sí usulu sunna usulu as-sunna títí abu abdullah ahmed bin hanbal allahu yarhamu usulu sunna tí sheikh wa al-imam ahmed bin hanbal abu abdullah tí wọ́n kọ tí wọ́n dẹ̀ kó òun náà ni a máa gbìyànjú àti máa ṣe àlàyé fún wa a ní ìfọ́síwẹ́wẹ́ insha Allah ta'ala àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àwọn nǹkan tó ń pé ó jẹ́ ọ̀ràn yẹn léwa lórí láti nímọ̀ nípa rẹ̀ ó sì jẹ́ ọ̀ràn yẹn léwa lórí láti gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa àwọn nǹkan wọ̀nyí káwàmọ̀ nípa rẹ̀ ọ̀ràn yẹn ni tó jẹ́ ọ̀ràn yẹn nìkọ̀kan wa tán pè ní fáńpù àyí ọ̀ràn yẹn nìkọ̀kan rí láti nímọ̀ nípa àwọn alámọ̀rí yìí kódà alámọ̀rí yìí ibi tí ó tóbi dé a rí nínú àwọn olùmọ̀ tó jẹ́ pé wà wípé Imam Ahmad bin Hanbal àwọn nǹkan tó kójọ yìí tí yẹn bá gbìyànjú tí yẹn bá sírìn àjò lọ sílẹ̀ China láti wá ìmọ̀ rẹ̀ lọ irú nǹkan báyìí àkùtì tó níbi tí nǹkan wọ̀nyí níbi tó rẹ́ pé ẹ̀kàn ibi tó ní agbára dé àfáwà Abu Ya'la rahimahullahu ta'ala nínú at-Tabaqat ìgbà tó ń sàlàyé nípa ọ̀rọ̀ yìí wọ́n gbẹ̀gbà ọ̀rọ̀ kan látọ̀dọ̀ abdus abdus bin malik rọ́bí rahimahullahu ta'ala ó ní abdus bin malik yìí òun ló gba ẹgbà wa ọ̀rọ̀ usulu sunna yìí látọ̀dọ̀ imam ahmad rahimahullahu ta'ala ó ní òun gba ẹgbàwá ọ̀rọ̀ òun gba ẹgbàwá ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ imam ahmed rahimahullahu ta'ala àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé lam yarwi ghayru ẹlòmí lẹ́yìn òun ọ̀gbà ẹgbàwá ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ imam ahmed ju òun lọ ó ní lam taqa ilayna kulluha lam taqa ilayna kulluha aw waqa minha shay'un fi jima'i abuwabi sunna ما لو رحل ما لو, ما لو رحل إلى الصين في طلبها لكان قليلا أخرجها أبو عبد الله ودفعها إليه تبلغون طبقات الحنابلة مجلد ولا كوكو فولوم 1 page 241 أبا رتمكاي أبا مك olóhun gbẹ́gbà wa àwọn masáì àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kan látọ̀dọ̀ Imam Ahmad tó jẹ́ sí pé ẹlùmí lẹ́yìn wọn gbẹ̀gbà wa rẹ̀ wá látọ̀dọ̀ Imam Ahmad ó láwọn ọ̀rọ̀ yìí lamtakọ̀ ilayna kulluha gbogbo ẹ̀ pátápátá àwọn òrígbà ọ̀wọ́kọ̀ kọ́ làwọn rí ẹgbàwà rẹ̀ kọ́ ní òun rẹ̀gbàwà rẹ̀ gbà látọ̀dọ̀ Imam Ahmed kìí ṣe gbogbo ọ̀rọ̀ tí Imam Ahmed sọ nípa ẹ̀sìn lòun rí gbàwà látọ̀dọ̀ Imam Ahmed lóhun fúnra àwọn nìkan èyí ò túmọ̀ sí pé àwọn ẹlòmí ò lè gba òmí ìwá táwọn náà jẹ́ ọmọ kéwù Imam Ahmed tẹ́lẹ̀ máa ń gbọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ Imam tó wò láǹfààní àti gbàwá ṣùgbọ́n ohun tí ẹ̀ rọwà àbí abdullahi masáìlá lam yarwi àgbáyò òun gba ẹgbàwá àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kan látọ̀dọ̀ imam ahmad tó jẹ́ sí pé ẹlòmíì lẹ́yìn rẹ̀ òpẹgbàwá rẹ̀ wájú ju òun nìkan lọ lam takọ̀ ilayna kulluha ó ní gbogbo ọ̀rọ̀ yìí kọ́ ni gbogbo oníṣùgbọ́n àwọn àkójọpọ̀ àwọn àbúhábù súnnà àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú súnnà ó dọ́dọ̀ òun sì rí àwọn ẹ̀yẹgbà ma la ruhila ila síni fi talabiha láwọn ọ̀rọ̀ tó jẹ́ sí pé kódà tíyàn bá sẹ́rìn àjò lọ sílẹ̀ China láti lọ wá ìmọ̀ rẹ̀ nítorí China jẹ́bi tó jìnà sí wọn jùlọ nígbà tó ń sọ̀rọ̀ yìí àti láàyè ibi tí Abdus bin Malik tó ti ń sọ̀rọ̀ yìí ilẹ̀ China jẹ́ ibi tó yẹ kó jìnà sí wàgà púpọ̀ ó ní àwọn ẹgbà wá ọ̀rọ̀ tó ń gbà wá látọ̀dọ̀ Imam Ahmad nípa àwọn àbúwábù nípa àwọn jìmáì àbúwábì súnnà àwọn ètò níṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ súnnà yìí ó ní àwọn ọ̀rọ̀ kan jẹ́ kó tó gidé wí pé kódà bí wọ́n bá sí lakana qalila ìrìn àjò yẹn gan a sọ pé ìrìn àjò kékeré ní kòtó níbi tí nǹkan yẹn pàtàkì dé bílẹ̀ China ṣe jìnà sáwọn tó yẹn bẹ́yẹn bá ti torí nǹkan yẹn tó yẹ pé torí ìmọ̀ nípa àwọn nǹkan yìí òun ló ti torí ẹ̀sẹ̀ ìrìn lọ sí ilẹ̀ China a sọ pé ìrìn àjò yẹn gan òtótó nǹkan yẹn òtó a sọ pé ní ẹ̀sà ṣe ètò olóbi ìrìn rẹ̀ níbi tí nǹkan yẹn tó ń wọlé ó ní abu abdullah akhrajaha abu abdullah wa dafa'aha ilayhi abu abdullah ẹgbàwà àwọn ọ̀rọ̀ yìí ìyẹn pé imam ahmad wọ́n jẹ́ gbé fún òun tó ń jẹ́ gbà látọ̀dọ̀ wọn nínú tíra alimam ahmad yìí a rí àwọn àlàyé ń bẹ nípa kí ni umma àwọn sọ̀hábà àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n jẹ́ ìjọ àkọ́kọ́ nínú àìkúnmọ̀ yìí kílà ìdá wọn kílà ìsọ́kà wọn bákan náà a rí àlàyé nínú tírà yìí nípa manhaj manhaj nubuwa nípa manhaj annabi sallallahu alaihi wasallam a rà àlàyé nípa rẹ̀ nínú tírà yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àǹfààní tó pọ̀ ilé tó ẹ́sì pé a máa ṣe alábàpàdé rẹ̀ nínú síra eré tí a gbìyànjú láti ẹmà kàí náà síra náà rẹ̀ imam ahmed rahmanullahu ta'ala wọ́n pè ní usulu sunna ọgbọ̀n síra náà ní kí ni usulu sunna a ah, síra yìí rẹ̀ ẹ̀gà tó fàtà fi pè ní usulu sunna àti pé ọ̀rọ̀ tí wọ́n sọ tó jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ nínú tírà náà òun náà ni pé usulu sunnati indana التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم وترك nǹkan tí àwọn sọ̀hábà nábi sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ orísìísí àwọn àtàw orísìísí àwọn ọ̀rọ̀ ló wá látọ̀dọ̀ àwọn salaful nítorí pé àwọn salafu salih àwọn sọ̀hábà ta wí

àwọn ni wọ́n jìnà sí ìmọ̀ sí àdájá rẹ̀ ní ẹ̀sìn jùlọ bákanáà àwọn wọ̀nyí àwọn àsáàrù pọ̀ látọ̀dọ̀ wọn àwọn ọ̀rọ̀ tó gbà wá látọ̀dọ̀ wọn pọ̀ wọ́n fi ń ṣe wá lójú kòkòrò lórí ìmọ̀ gbásúnà Nabi sallallahu alaihi wasallam mú bákanáà àwọn àsáàrù yìí pọ̀ dáadáa ó wá nínú àsáàrù kan tí al-Imam al-Lalaka'i tí wọ́n gbà wá nínú usulu i'tiqadi ahli sunna ní page 105 nínú usulu i'tiqadi ahli sunna látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu qala Abdullahi ibn Mas'ud sọ wípé inna naqtadi wa la dájúdájú àwọn sọ̀hábà na kò tẹ́dì àwọn máa ń kọ́ sí ànábì sallallahu alaihi wasallam ni wà lánàbì tẹ́dì àwọn òkè ń bẹ̀rẹ̀ kankan látọ̀dọ̀ ara wa láì ṣe wípé a bá kọ́ sí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìyẹn ni wípé alámàrí ẹ̀sìn kan táwa dá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ara wa tó yẹ kí tẹ bá wádìí rẹ̀ ẹ̀rí pàwà lábẹ̀rẹ̀ rẹ̀ òsí gbogbo tá a máa ń ṣe pátá àwa

ولن نضل ما تمسكنا بالأثر ولن نضل ما تمسكنا بالأثر آخر السنة ليلي táa bá ti ń tẹ̀lé àwọn nǹkan tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam a lè sọ̀rọ̀ láíláí táa bá ti ń tẹ̀lé ojú ọ̀nà yìí kí ni wọ́n ń pè ní ìtẹ̀lé àwọn sọ̀hábà àtàbásùkú bí makana aléhí ashabu rasulillahi sallallahu alaihi wasallam kiri ni wọ́n ń pè bẹ́ẹ̀ àti pé kí ní afẹ́ká gbàgbọ́ yé mẹ́ ó ní kí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ là nínú ẹ̀sìn rẹ̀ tó fẹ́ sí ẹ̀sìn eléyìí tó rẹ́kọ́ ọlọ́wọ́ wa àdíkẹ́ láyọ́nú sí ẹ̀sìn tó yanjú irú ẹni báyìí ó gbọ́dọ̀ máa kọ́sí àwọn sọ̀hábà ni gbogbo ìgbésí ayé rẹ̀ ó yọta àwọn sọ̀hábà ni ẹni ẹ máa tí ó máa gbá ìlànà àwọn sọ̀hábà mú níbi àgbọ́yé ọjọ́ pé tí ó bá gbọ́ yìí tí ó bá gbọ́ ẹ̀rí yé nínú al-Qur'an àbí yóò gbọ́ ẹ̀rí yé nínú súnà Nabi sallallahu alaihi wasallam ó jẹ́ pé àgbọ́yé àwọn sàhábà ní ọmọ gbígbọ́ yé eléyìí báyìí gbogbo ẹnikẹ́ni tí wá jẹ́ pé orí ìlànà yìí ló rìn irú ẹni báyìí kana ẹ́ bí ashabi nabiyyi sallallahu alaihi a jẹni tó jẹ́ sí pé gbogbo àwọn àkídà wa àdìtọ́kàn wa a fi jọ àwọn sọ̀hábà ridwanullahi alayhim bákan náà gbogbo àwọn ìbádà tàǹsẹ pẹ̀lú oríkèríkè ara wa a fi jọ àwọn sọ̀hábà ridwanullahi alayhim bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbà yẹn látò sọ yí pé irú ẹni báyìí ọwà nínú ìlànà ahlus sunnati wal jamaa gbogbo ẹnikẹ́ni tá sọ pọ́ wà nínú tó wà lórí ìlànà jamaa àgbóyí rẹ̀ ó gbọ́dọ̀ jọ tàwọn sọ̀hábà àdìsọ́kàn rẹ̀ ó gbọ́dọ̀ jọ sọ̀hábà àwọn ìbàdá àtútà ń borí kìríkì ara ṣe ó gbọ́dọ̀ sọ̀hábà bẹ́ẹ̀ làwọn ilé fẹnu sọ ó gbọ́dọ̀ sọ̀hábà bẹ́ẹ̀ ni àwọn mọ̀dá ẹ̀ ó gbọ́nà jọ tàwọn sọ̀hábà àwọn ọ̀nà tí ó gbàgbà lò pẹ̀lú àwọn alámàrí ẹ̀sìn pẹ̀lú àwọn àgbọ́yé ẹ̀sìn ó gbọ́nà jọ tàwọn sọ̀hábà eléyìí báyìí òun ni nǹkan tí ó ń sàlàyé fún wa gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí irú ìlànà yìí lásọpọ̀ wà lórí ìlànà ni ó ń tẹ̀lé ìlànà àwọn sọ̀hábà àwọn ahlu sunnah yẹn eléyìí báyìí dẹ̀ rí àti sàlàyé kò fi alámàrí kòfọ́wọ́ tó fúyẹ́ mọ́ nínú àwọn àhàdífù ẹ̀ ìbàdánàrí sallallahu alaihi wasallam tó ń sọ nípa àdánwò tí ó bá ní ọmọ yìí fitnatul iftiraq àdánwò fitina bí àníwọ́n ànábì sallallahu alaihi wasallam yóò ṣe pín yẹlẹyẹlẹ ànábì yóò wata taftariku hadhihi al anábi ní alìhúnmẹ̀ ní anábi sallallahu alaihi wasallam yóò pín sí ọ̀nà 73 mẹ́tàlé ní àádọ́rin òun ni alìhúnmẹ̀ ní anábi yóò pín sí kulluha fin-nar anábi ní gbogbo ẹ̀ pátápátá inú lẹ́nu wọn lọ illa wahida anábi ní àyàfi ẹyọ kan ṣoṣo ìjọ kan ṣoṣo nínú àwọn ìjọ yìí òun nìkan ni àwọn sọ̀hábà wá bèèrè lọ́jọ́ náà wípé manhum ya Rasulullah ilé ànẹ́bì ta láwọn ìjọ ẹyọ kẹyẹ ta ní àwọn ìjọ ẹyọ kẹyẹ tí ànẹ́bì ní yóò láyẹ ànẹ́bì ní hum aljama'a ànẹ́bì ní àwọn náà ní aljama'a ó làbí sọ wípé tẹ́bá sọ pé aljama'a tẹ́bá sọ pé jama'a jama'a ní lílo àwọn ẹni àná ní ìpìlẹ̀ Islam ìtẹ́bẹ̀ ló fún òun náà ní ìjọ mùsùlùmí ẹyọ kan tuntun tí wọ́n yapa tí wọ́n pèsè gbẹ́yẹlẹyẹlẹ ìtẹ́pẹ̀ ní àjẹmọ́ àyè kò yí bá rí sí àjẹmọ́ à òun náà ni máa wá fakọ̀ hàk wàdà òkun ta wáṣídà gbogbo tó bá ti lè tó bá ti ṣe dédé òdodo gbogbo náà lọ wà lórí òdodo yẹn fa áńtà jẹmáà ìwọ ni jama'a so ló fi jẹ́ sí pé a ti sọ ọ̀rọ̀ ní káàmọ́ sọ pé jama'a láàmà pé àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ jama'a láàmà pè wọ́n ọ̀rọ̀ yẹn a ti sọ ọ̀rọ̀ pátápátá gbáà ni nítorí tàbá ń pè wọ́n ní jẹmáà ìta ń sọ ní bó tilẹ̀ já sí wípé ìgbà tí ó padà yá ní ọwọ́ ìgbẹ̀yìn àwọn olùmọ̀ ń padà ń lo jàmáà ní ìlò tó fẹ́ jújú wọ́n ṣe ń lò nígbà àkọ́kọ́ lọ ní ọwọ́ ìgbẹ̀yìn wọ́n padà ń lo jàmáà fún gbogbo lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ náà ti àwọn jàmáà lágbájáre ẹgbẹ́sì kódà nínú nísinsìn àwọn náà ti ń lò pé àwọn jàmáà mọ́sálásí báyìí àwọn jàmáà àgbáyìlélẹ́yìn àwọn jàmáà àgbáyìlélẹ́yìn ṣùgbọ́n ní ìpìlẹ̀ gẹ́gẹ́ tó wọ́n sọ pé àjàmáà látàsìkò ànábì sallallahu alaihi wasallam àti gbogbo àsìkò àwọn sẹ́lẹ̀fù sọ́ọ̀lẹ̀ àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ìjọ mùsùlùmí ẹyọ kan tí gbogbo wa gbọ́dọ̀ wà nínú wọn òun náà làwọn sàhábà òun náà làwọn tó wà lórí òdodo ànábì sallallahu alaihi wasallam ní sọ́nù hadithu yí pé àwọn ìjọ ẹyọ kan tí ó là yẹn nínú ìjọ 73 yìí tí ó parun yìí ìjọ ẹyọ kan tí ó là òun náà ni àlìjàmáà àwọn jàmáà ni nínú rìwáyà mi nínú ẹgbàwá mi tó wá sàlàyé ẹgbàwá eré ìtaka yìí ìgbàtọ́bí anẹ́bí léèrè wípé ta làwọn yẹ anẹ́bí ní mẹ́jánà àìlàmà àìlà àléyí wa ashabi òun náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí irú nǹkan tẹ́lẹ̀ anẹ́bí wà wà lórí àgbọ́yé gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí ìbáadà tẹ́mì ànábì wà lórí èyí gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí manhaj tẹ́mì ànábì wà lórí èyí man kana alama ana alayhi wa ashabi àti àwọn sọ̀hábà mi tó wà lórí ìlànà àwọn sọ̀hábà mi náà ẹ̀rí ìfàdẹ́bì sallallahu alaihi wasallam kò fi ìlànà àwọn sọ̀hábà kò òun náà ní gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí

ashabu rasulillahi sallallahu alaihi wasallam ìdán pè ní ìpìlẹ̀ súnnà gẹ́gẹ́ tí ó fi jẹ́ alì súnnà tí ó fi wà nínú jẹ́ ọyọ kan tánàbí sallallahu alaihi wasallam ní yóò láyẹ òní ní kí ẹmọ gbámú nǹkan táwọn sọ̀hábà wà lórí ẹ̀ ó jẹ́ wípé àgbọ́yé ìyàtàwọn sọ̀hábà yóò dọ́gba ìtàwọn sọ̀hábà wà lórí ẹ̀ nínú àgbọ́yé lè yọ wà lórí ẹ̀ nínú àdìsọ́kà àti gbogbo ìṣẹ̀mí ayé wọn bí wọ́n ṣe lò lè yóò ṣe lò so eléyìí jẹ́ ẹ̀rí alákọ̀ọ́kọ́ tánàbí sọmọlọ́sọ́lá fi ń sàlẹ̀ fún wa pàtàkì àti ìjọ́nà ẹ̀yà káwà lórí ẹ̀sẹ̀ àwọn sọ̀hábà bẹ́ẹ̀ náà ni ànábì sọmọlọ́sọ́lá fi sàlẹ̀ fún wa nínú hadith mi ànábì ní فإنه من يرى منكم فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا nínú hadithu al-Irbad bin Sariyah arábìnrin fa inna huma ya'ish minkum ba'di tó rẹ́ni tí ó bá sẹ̀mí nínú yín lẹ́yìn tẹ́lẹ̀ náà ìbá lọ tán gbogbo ẹnikẹ́ni tó bá sẹ̀mí láfta tí lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ náà ìbá kù láyé tán fasayara ikhtilafan kathira yóò rí ọ̀pọ̀lọpọ̀ ìyapa nínú ẹ̀sìn gẹ́gẹ́ bó yẹ ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí oríṣiríṣi ìyapa ló wà ìsìláàmù tó fi gbé ìsìláàmù kalẹ̀ tó fi ń ṣe ẹ̀rí pé ìyapàdì ẹ ìsìláàmù náà gbogbo wá láà ń ṣe o ṣùgbọ́n ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú méjì ìsìláàmù ẹ̀ àrínú wa tó jẹ́ pé ìlànà Ahmadu Tijani níbi ṣe ìsìláàmù ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ àrínú wa tó ìlànà táwọn ẹgbẹ́ rẹ̀ gbé kalẹ̀ ló fi ṣe islam ẹgbẹ́ tí ó darapọ̀ mọ́ ìlànà tó gbé kalẹ̀ ló fi ṣe islam gbogbo wa náà dẹ̀ kí la láǹṣe jama islam náà la láǹṣe arẹ́bì ní ilé yóò ṣẹlẹ̀ fasayarọ̀ ikhtilafan kathira arẹ́bì ní ààrí ìyapa tó pọ̀ nínú ẹ̀sìn arẹ́bì fa alaykum bi sunnati arẹ́bì ní súnnẹ̀ ní ànẹ́bì ó dọwọ́ yí o tírù kan báyìí bá ti ṣẹlẹ̀ ẹ̀yẹ gbàgbé gbogbo ìlànà táwọn èèyàn gbé kalẹ̀ láti mọ́bí ṣe ìsìláàmù yẹn ìtẹ́ ìlànà tẹ́ mọ́bí ṣe ìsìláàmù tí òun náà ni súnnà èdè ànábì sallallahu alaihi wasallam wa sunnati al-khulafa ar-rashidin ànábì ní bákan náà àti súnnà àwọn tí wọ́n jẹ́ khulafa wèdè ànábì tẹ́jẹ́ ní ìmọ̀dà ẹwọ́n sí ìlànà wọ́n ànábì bá ti ìlànà annabi sallallahu alaihi wasallam àti ìlànà àwọn kùlàfà ar-rasidun àbí fa alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rasidin tamassaku biha annabi ní ẹgbà mú dáadáa wa 'addu 'alayha bin nawajib annabi ní ẹ̀dẹ̀ dí ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ dí má ẹ̀dí eyí ìtẹ́pẹ̀ ní àdìnàwájì ó náà ni àwọn eyín tàbí fi ń bá ẹran mú tàbí fẹ́ kó jábọ́ yẹn eyín èkó rẹ̀ tẹ́lẹ̀ wọ́n fi ń gbà ń kábọ́ tí ẹ bá fẹ́ já ẹran sí tó yìí fẹ́ kí ẹran yẹn kọ́ mọ́ jábọ́ lẹ́nu kọ́ já sí òun lẹ́nu ẹ̀rí pé ibi yóò gbé sí àbí yóò bá wá fà èyí ó gbé sí yàn kan bàbá gbé sí yàn kan èyí ó kàn bá ẹran jáde èyí àti ní òfin ní já síta yọ já sí lónìí anẹ́bí ní irú èyí yẹ annáwájí oníjọ́ fi gbámú anẹ́bí ní wa iyyakum wa muhdathatil umur ẹ wá ṣọ́ra o fún àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn àwọn àdádálẹ̀ alámàrí ẹ̀sìn ẹ ṣọ́ra fún fa inna kulla muhdathatin bid'ah anẹ́bí ní torí gbogbo àdádálẹ̀ rẹ̀ bid'ah وفي رواية عند النسائي nínú ẹgbà wá kan nínú ọ̀dọ̀ nasáyí wàkúnlá mọ̀lára ti fi náà gbogbo àdòrí inú lẹ́bí ogun yọ̀ lọ so nínú hadithu yìí náà àdébì jẹ́ kúrò wípé ìlànà wọn sọ̀hábà àtànẹ́bì sallallahu alaihi wasallam ó ní ìlànà tá gbọ́dọ̀ mẹ́rin ìsìláàmù ti wá ìlànà àníìrìn ìlànà ẹnìkan tẹ́nìkan gbé kalẹ̀ yàtọ̀ fún ìlànà àwọn sọ̀hábà ridwanullahi alayhi bákan náà nínú hadith mi anábi ní khairu nasi qarni anábi ní àwọn tó lóore jù nínú àwọn èèyàn àwọn tó lóore jù nínú àwọn àlùmúmẹ̀ ní àwọn tó ń tẹ̀lé wọn àwọn yẹn ثم الذين يلونه àrẹ́bì nílẹ̀ iná àwọn tó tẹ̀lé wọn àwọn ìgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí olólóore jù ní Islam àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n lóore jù nígbà nígbà náà sallallahu lẹ́yìn wọn àwọn ìjọ kan wà padà dé lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta wí yashhaduna wa la yustashhadun wọ́n máa jẹ́rìí láìsí pé wọ́n ti pè wọ́n jẹ́rìí àwọn wọ̀nyí ibi tábúrú ọ̀pọ̀ lára wọn dé adájọ́ ò ní tí ìdí wọ́n léèrè láti jẹ́rìí wọ́n sì máa jẹ́rìí kódà wọ́n máa fi búra tẹ̀lé yashhaduna wala yustashhadun wa yanzuruna wala yufun wọ́n máa sàdé àwọn alátẹnujọ́pọ̀ náà wọ́n ma jẹun wọ́n ma tóbi wọ́n ma tóbi wọ́n ma kó ọrọ̀ jọ ní gbogbo ọ̀nà àtọ̀nà halali ni o àtọ̀nà haramu ni o wọ́n ma fi kó ayé jọ wọ́n ma wá jẹun wọ́n ma mú wọ́n ma tóbi àdẹ́bì ní àwọn wọ̀nyí làwọn tí ó padà tó padà dé lẹ́yìn wọn so látara báyìí so ìlànà àwọn sàhábà ridwanullahi alaihim olóyẹ kí a máa tẹ̀lé torípa àwọn wọ̀nyí lànàbí sallallahu alaihi wasallam jíkú rẹ̀ pé àwọn ni wọ́n lóore jùlọ nínú àwọn ẹ̀rí tátùn tí ó tún fi yé wa wípé ìlànà àwọn sàhábà òun náà ìlànà tí ó jẹ́rẹ̀ ẹ̀rí wa lórí láti máa tẹ̀lé alimamu lálàkáyì nínú usulu i'tiqadi ahli sunna bákanáà ní látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud bákanáà ó ní ittabi'u wa la tabtadi'u faqad kufitu ittabi'u ẹ máa tẹ̀lé lànà àwọn sàhábà ni wa la tabtadi'u ẹ má dáadáa lẹ́sẹ̀ fúnra yín faqad kufitu torí pé àwọn ẹni ìsáájú yìí wọ́n ti tó yín lẹ́ni tẹ́lẹ̀ kò sí nǹkankan tẹ́ ẹ̀tẹ́ ti súnmọ́ lọ́wọ́ bá tí wọ́n ti tíwà fi gbáwájú ń ṣe so wọ́n ti tó lẹ́ni tẹ́mà wò kọ́ṣe nítorí pé gbogbo àwọn nǹkan tí yàmá fi wà ní ọlọ́ọ̀bá pátá gbogbo àwọn nǹkan tí yàmá fi wà jẹ́nà tí yàmá fi wọ́n ojú rí ọlọ́ọ̀bá pátá wọ́n sẹ́kàkù àdúkọ́jẹ́ pàwọn náà ti kọ́kọ́ sáájú ọ̀sì gbáwájú mẹ́ tí wọ́n kọ́ni kúfíìtò kọ́kọ́ni kúfíìtò àwọn wọ̀nyí ti tó yí lẹ́ni tí yàmá wò kọ́ṣe ẹ̀ẹ́ níbùkátà sí àti máa dá nǹkan kan lẹ̀ mọ́ nítorí pé wáyọ̀ ọlọ́ọ̀bá ẹ ní bùkátà sí àti máa gbé ìlànà kankalẹ̀ mọ́ nítorí pé wáyé ọ̀nà ọlọ́ọ̀bá àwọn igi tó ilẹ̀ ìjẹ́ mọ̀tẹ̀lé níparí àbákanáà nínú ẹgbàwá tí ìbìnàbá kọ tán gbàwá nínú al-Ibanatul Kubra al-Ibanatul Kubra ní page 160 sí 161 látọ̀dọ̀ Abdullah ibn Abbas wọ́n ni Abdullah ibn Abbas sọ wípé alayka istiqama ó kó jẹ́ ni tí ó dúó dédé nú ẹ̀sìn àlíjẹ́bìn istikhama dúó dédé lórí ẹ̀sìn ọlọ́ọ̀ba wàtàbí al'amur al'awwal kó dẹ̀ máa tẹ̀lé alámẹ̀rí àwọn ẹni àkọ́kọ́ alámẹ̀rí àkọ́kọ́ ni kó máa tẹ̀lé mẹ́tẹ̀lé nkẹ́kẹ́ mí tó bá wá lẹ́yìn tí wọn àlíjẹ́bìn istikhama ti wàtàbí mẹ́dà kẹ́kẹ́ lẹ̀ látọ̀dọ̀ tiẹ̀

kìí ṣe lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú àdìsọ́kàn kankan mọ́jà kalẹ̀ wípé ìwọ gbọ́yé nínú Kùránì fún ara rere àbọ̀ gbọ́yé nínú hadith fún ara rere tó yẹ pé àtọ̀ ìwọ ló bẹ̀rẹ̀ kìíní yẹn ààrí látọ̀dọ̀ àwọn ẹni ìṣáájú Abdullah ibn Abbas ní ọgbọ̀nà máa ṣerú kàbáyì àrí ìjẹ́bí istiqama jẹ́ni tí ó dúó dédé lórí ìlànà títí ń bọ̀ tẹ́lẹ̀ dúó dédé lórí ẹ̀ al-istiqama dúó dédé máa yẹ gẹ̀rẹ̀ lórí ìlànà yẹn wattabi' al-amr al-awwal kó dẹ̀ máa tẹ̀lé alámẹ̀rí àkọ́kọ́ nìkan máa tẹ̀lé wà látẹ̀tẹ̀lẹ̀ ó gbọ́dọ̀ ṣe dídá dàm ní parí insha Allah ilé tàbí parí ẹ̀lálẹ́ yìí o ní pé kí ní gítọ́fà <clears throat> tó fi ìlànà àwọn sàhábà ní ìlànà tágbọ́dọ̀ máa tẹ̀lé káwọn tẹ́lẹ̀ wọ́n fi ń ṣe wá lójú kòkòrò ìmá tẹ̀lé lẹ́nà àwọn sọ̀hábà ó dàbí jẹ́ pé ìlànà wọn lọ́kọ̀ rẹ̀ àwọn olùmọ́jọ́ pé wá pé nítorí àwọn àlámọ̀ yìí mẹ́rin alákọ̀ọ́kọ́ ó ní wípé tó bí jẹ́ pé àgbọ́yé wọn nípa ẹ̀sìn yìí ó ní àgbọ́yé tó ṣe déédé jùlọ ó ní wípé gbogbo àwọn ẹ̀rí táwọn fi mú ìdájọ́ ẹ̀sìn láti inú ẹ̀yí gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí wọ́n máa ìdí tó fi sọ̀kalẹ̀ pẹ́pẹ́ ní asbábùn nùsùn àti asbábùn wùrúd kí ló pàtí àjẹ́bì fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kí ló pàtí àyà ìdí sọ̀kalẹ̀ wọ́n bá táa bá dẹ̀ ma ìdí tí ọ̀rọ̀ kan ti wáyé àgbàgbọ́ yí ọ̀rọ̀ kí ló fa nǹkan tí kí ló fa tí nǹkan yìí fi ṣẹlẹ̀ ẹni ẹ̀ lágbà wípé àgbọ́yé ti ẹ̀ lọ́kọ̀ rẹ̀ ti jẹjọ́ wípé òun kàn ń gbọ́ ni ọmọ bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ lọ àìdí ẹ̀kọ́ ni kódà báyọ̀ bá fẹ́ bẹ́yọ̀ bá fẹ́ gbọ́ ẹjọ́ láàrin àwọn tí ń jà ẹni tí jà yẹn sì ṣe jú ẹ̀ tó mọ ìdí tó fi ń jà yẹn ní obìnrin rẹ̀ pé kó ló ṣe ṣẹlẹ̀ tó ló fi jẹ́ pé àgbọ́yé àwọn sọ̀hábà nípa ẹ̀sẹ̀ yìí àgbọ́yé yẹn ló ṣe déédéé jùlọ nítorí pé àwọn àyà Kùránì ìdí tó fi sọ̀kalẹ̀ wọ́n mọ̀ àwọn àdíkù annabi ìdí tó fi wáyé wọ́n mọ̀ alákọ̀ọ́kọ́ nǹkan rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó jẹ́fẹ́ àgbọ́ ìwọ lọ́kọ̀ rẹ̀ ti ní wípé àásọ̀rú annuzul wọ́n sẹ̀mí nígbà tí yáya kùránì sọ̀kalẹ̀ àwọn ìdájú ẹ̀sẹ̀ nígbà tí yàtọ̀ fún fún wọ́n mọ̀ ìdí tó fi sọ̀kalẹ̀ wọ́n tó ń bẹ láyé nígbà tí nǹkan yẹn sọ̀kalẹ̀ ìṣẹ́jú wọn ló sallallahu alaihi wọ́n tó wá tẹ̀lé pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tí ọ̀rọ̀ tọ́rọ̀ náà bá ní kíra ń sọ kalẹ̀ fún yìí wọ́n tẹ̀lé pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni pé wọ́n tó wá gẹ́ ní bí ànábì ṣe ń lò àtẹ̀tùmíkù láàmẹ́lí bí ànábì ṣe ń lo ọ̀rọ̀ ṣe rí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rí yẹn kò sí ẹni kankan nínú àlùmọ̀ èyí tó ní ọlá yẹn ju àwọn sọ̀hábà lọ àwọn sọ̀hábà àwọn ni wọ́n mọ ìdí táyà fi sọ̀kalẹ̀ bákan àwọn ni wọ́n sẹ̀mí nígbà tí ọ̀rọ̀ náà bá ń sọ̀kalẹ̀ àti bàtà ní sàtẹ́bí wáyé àwọn náà sẹ̀mí nígbà yẹn àwọn náà sì lògbà pẹ̀lú ànẹ́bì àwọn ni bí tó wọ́n ẹnikẹ́ni tó bá fẹ́ dúró lórí àgbóyé tó lálàáfíà àgbóyé àwọn sọ̀hábà lọ́gbọ̀dọ̀ máa dúró lórí so lè báyìí o ni nǹkan tí a ibi tí a gbó sí lálẹ́ pẹ̀lú ògùn ọlọ́ọba lórí àlàyé rùsùlù súnmọ̀ tí a bá lọ insha Allah ta'ala átùmọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àádẹ́mọ̀ ṣe pẹ̀lú wa nítorí pé ilé ìbáyìí o làgbọ́yé ta gbọ́dọ̀ dúró sórí ẹ̀ òun ní ìlànà ta gbọ́dọ̀ àpè wá sí ìlànà ẹnìkan àpè wá sí ìlànà ìjọ kan ìjọ tá ń pè wá sí ìlànà rẹ̀ òun náà ni ìjọ tá nẹ́bí sọlọ́sàn fún rẹ̀ rè àwọn tẹ́pà nẹ́bí ló tílé ni wọn ànẹ́bí lóore wọn ìṣẹ́jú ànẹ́bí lẹ́nẹ̀bí ṣẹ̀ṣẹ̀ láì tánẹ́bí ní bóhùn ṣe gbé wá fún yí gan lẹ́yẹ ṣe tọ́lọ́wọ́ bá ti lóhun yọ́nú sí òun dẹ̀ yọ́nú sí òun gbà wọ́n lẹ́rú àwọn wọ̀nyẹ́ ìlànà wà lá ń pè wá sí kọlọ̀wà lè kílákọ́dá ń kó jẹ́ tí àgbóyé rẹ̀ kọlọ̀wà lè kílákọ́dá ń kó jẹ́ kó jẹ́ sínú ìgbésí ayé nǹkan kan wa abẹ́bàbà lè kẹ́rẹ́ bọ́ síwájú ọmọ lẹ́yìn àwọn ìjọ àkọ́kọ́ yìí alàlá ilẹ̀ ìlọ́mọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka Thank you.